ará lera tó gba àwọn sàbẹ́ lápapọ̀ láì dá ẹni kan sí nínú wọn ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá ẹnìkọ̀ọ̀kan wa náà láyé bí báyé àti níjọ́ gbéra kìyàmà à ń fi àsìkò yìí kí ẹ̀yàn mọ̀yá wa nínú Islam pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulah wa barakatu à ń tún dá ọpẹ́ fún ọlọ́run bá lẹ́ẹ̀kan sí tọ́lọ́run tún ní kẹ́mi wa kó sẹ́kù ká tó à ń ṣe jímọ̀ míì ní ayé àti ní àyè ọlọ́run dẹ̀ ní ká máa ṣe pẹ̀lú iman ilé orí ńlá látọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ fọlọ́run ọba lórí àwọn orí wọ̀nyí à ń dẹ̀ ń fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́run ọba fún orílẹ̀-èdè wa tí ó gbẹ rí bó ṣe rí tí ó sì fọkànbalẹ̀ mọ́ tí ó sì tó zẹ̀ mú ìlú àti gbogbo ẹ̀ kí ọlọ́run ọba kó ṣàánú wa kó síjú àwọn rẹ̀ wọ orílẹ̀-èdè yìí kọ́dẹ̀ tó àwọn olórí wa sọ́nà láì ní fàrọ̀ ọ̀rọ̀gùn tọ́pìkì ẹ̀ هنا يعني حفظ النفس من أعظم ما يقوم به أو ما يدمن به القائد القائد الحقيقي شعبه وأن حفظ النفس من الكليات الخمس في الشريعه الإسلامية ونبي يسوع مي يسوع لايف أويا àti غارانتي àwọn ني بيس الافيا àlàáfíà láwùjọ ó wà nù nǹkan tí gbogbo olórí tó bá jẹ́ olórí tòtítọ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè rẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ̀ pé responsibility Ni ipò tó wà yẹn then ibi tọ́lọ̀ bá gbé sí yẹn nínú nǹkan àkọ́kọ́ tí olórí máa ń sá kàkà tó dẹ̀ máa ń sá eré fún òun náà ni pé báwo ni àwọn èèyàn mi báwo lọ́kàn ṣe fẹ́ balẹ̀ báwo ni ṣe fẹ́ máa jí tí wọ́n máa ṣe gbogbo nǹkan tó wá fẹ́ máa ṣe nírọ̀rùn tí wọ́n ní máa bẹ̀rù pé ẹnìkan pa mí ẹnìkan dá mi lọ́nà ẹnìkan kidnap mi eléyìí jẹ́ nǹkan kan tó yẹ pé ó ṣe ọkọ káàdẹ̀ má bákan náà yí pé ìṣọ́ ẹ̀mí ìṣọ́ life àwọn èèyàn pí provide security fáwọn èèyàn ó wà nínú àwọn alkuliyat alhamsta nínú sẹ̀ríà àwọn nǹkan márùn-ún tí sẹ̀ríà ń pè ní táwọn olóyìnbó ń pè ní fundamental principles of sẹ̀ríà márùn ni àwọn márùn-ún yìí ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun náà ni pé òun náà ni ìṣọ́ ẹ̀mí ìsọ ẹ̀mí bọ́ọ̀lá yẹn fẹ́ lo ìgbésí ayé wọn ní ọ̀rọ̀ tí wọn ní máa bẹ̀rù pé ẹnìkan yà wọn níbọn ẹnìkan kidnap àwọn ẹnìkan sá wọn ní nǹkan ẹnìkan gún àwọn ní nǹkan gbogbo eléyìí ó jẹ́ àkàtọ́ yẹ pé ó ṣe kókó fún ẹni tó bá jẹ́ aṣáájú nínú ìlú ọlọ́run ó bí nípa life ẹnìkọ̀ọ̀kan ẹ̀rẹ́díkàwò population Nigeria two hundred million ó dẹ̀ ti jù báyẹn lọ nísìnyí gan ká sọ pé ẹni tó bá jẹ́ lórí odò níwájú ọlọ́run ọlọ́run dẹ̀ máa bí nípa ẹ̀mí àwọn 200 million ẹlọ́kọ̀ọ̀kan ìjèjì pé báwo ni wọ́n ṣe lo láì fún wa eléyìn nípa ọ̀rọ̀ ìsọ́ ẹ̀mí wọn báwo nípa ọ̀rọ̀ ajé àti ogbẹ̀ náà gbogbo kíní ni ọlọ́run bó béèrè ọ̀rọ̀ ẹ̀mí yóò jẹ́ nǹkan tó yẹ kó ṣe kó púpọ̀ tó gbé nǹkan tọ́lọ́run bá fún wa tó lágbára jù náà orí tọ́lọ́run bá ṣe fún wa tó tí ò sírò rẹ̀ òun náà ni pé kọ́lọ́run bá dá wa sáyé tó pa jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ gbàdájá wa sáyé ọlọ́run á ní orí ńlá yìí a ní láti mú a ní láti appreciate ẹ̀ ká dẹ̀gbà pé orí ńlá látọ̀dọ̀ ọlọ́run ọba

ọlọ́wọ́n ẹni tó bá ṣe ọmọ ìyẹ́ falidalika odùwọ́nà wọ zulma ìwọ̀n tó bá wúrú wà burúkú tó parí abọ́ pẹ́ nìkan ni ọlọ́wọ́n bá ní yọ wọ̀nà ọlọ́wọ́n rẹ̀ bẹ́ẹ̀ yọ wọ̀nà òun ní sànù rẹ̀ rárá tó bá ipò wá lágbára ibi tẹ́ pé ọlọ́wọ́n bá ní wọ gangan fún ààrẹ mọ́pa ààrẹ ò ní right láti gbẹ̀mí ààrẹ á rí pé kọ́ gba ẹ̀mí ẹlòmíì mẹ́ńbàbí òun ló jẹ́ nǹkan tó tiẹ̀ jẹ́ ẹ má ṣe máa lọ́ọ̀sẹ̀ àtọ́fà ikú nǹkan tí ọba pààyàn bá nǹkan tẹ́ ń jẹ ni àbí nǹkan tẹ́ ń mú ni àbí ibi tẹ́ ń gbé ni àbí ní àjò ni wọ́n sọ ọmọ pé àkínáfàsó wà ọ̀nà tún gba bègé ni ó mọ̀ pé ọ̀gán lọ́wọ́ wàhálà fún ààrẹ ọlọ́run bá ní báyìí pé ọlọ́run bá ó nífẹ̀ẹ́ wa púpọ̀ ibi tí ó rọ pé ká má para ọ̀rọ̀ ẹ̀mí ibi tó ní agbára dé ọ̀rọ̀ súnmọ́ òun náà ni pé tẹ́yàn bá pa ẹ̀mí kan wọ́n pẹ̀ nìyàn di ni ọlọ́run ni wa katabna fiha anna nafsa bin nafs ibi ẹni tó bá gba ẹ̀mí ẹgbẹ̀mí rẹ̀ di wal ayna bil ayn ẹni tó bá yọ̀yàn lójú ẹyọ́ lójú di wal udhna bil udhn ẹni tó bá géèyàn létí ẹkọ́ tètè náà ọlọ́run ni wal juruha qisas àti gbogbo ẹni ọgbẹ́ tẹ́nìkan bá mú resọ́bílẹ̀ tó fi kọ́ọ̀tì ẹnìkan lọ́wọ́ báyìí ẹ̀nà ẹ̀fì ẹ̀ṣẹ̀ fún di kófìlè mọ̀ bó ṣe mọ́ rí ìdí ni àwọn àwùjọ tí máa ń lo eléyìí tí wọ́n ń lo ṣẹ̀rí ọlọ́run ọba kìí ṣe bí nàìjíríà tí wọ́n ní obìnrin pa ọkọ rẹ̀ àbí ọkọ pàyàwó tẹ́ ara gbé síbi kẹtẹ́ pa ọmọ tó báyá báyìí wọ́n kàn forget nípa kéèsì yẹn ni àwọn àwùjọ tí máa ń lo àwọn òfin wọ̀nyí tó pé tí n bá mọ̀ kí tó bá pẹ́ nìkan wọ́n pa mí di wàláì mi ní débẹ̀ tó pé ń kálukú fálọ̀ ẹ̀mí rẹ̀ tí o bá fálọ̀ ẹ̀mí tí wọn ò fẹ́ kú ẹ̀ tí òfin pẹ̀lú mi eléyìí ṣe àlòmí tí wọ́n ní wọ́wọ́ barbaric àwọn tó ròyé wọn ni ẹ̀mí kan ti lose kátó á lose ẹ̀mí mi again pé that is barbaric kò yé wọn sí ẹ̀mí tó bá dá tó wà responsible kò ní pààyàn láíláí kò ní pààyàn ìdí ni ọlọ́mọ ní gbogbo ẹni tó bá pààyàn páàdì ìdí ni ẹ̀tọ́ pé pípààyàn ọ̀pọ̀ ní orílẹ̀-èdè sáwà yìí tó kẹ́ni tó bá pààyàn tó bá lówó lọ́wọ́ ó lè gẹ́ẹ̀tì wẹ̀ yọ lọ free tí nǹkan kan ọ̀rẹ́ ní ṣẹlẹ̀ ọ̀rẹ́ ní jí àkúrà kò nílò ẹ̀wọ̀n subhanallah ọlọ́wọ́n ni ẹ má para yín tó gbé nǹkan yìí nǹkan tí ọ̀dá ni ọlọ́wọ́n wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq ọlọ́wọ́n ni ẹ má gba ẹ̀mí ẹni tí ó sẹ́yìn ká fún yín most especially ẹ̀mí mùmíní mùsùlùmí ó ní agbára ó tún ju kèfèrí lọ kèfèrí gan tó wà ní ẹ̀mí tí wọn náà ó jẹ́ nǹkan tó ṣe okun wájú ọlọ́run ọkàn dédé lè dìde kọ́ sọ́pọ̀ kan fẹ́ pa kèfèrí pé eléyè kírun ni tí ìbáyé pé bá wà ní battlefield ojú ogun àmọ́ kí nǹkan wọ́gà kéé kírun ni wà kàn abẹ lórí ọlọ́run bọ́ jọ níyà ni ẹbọ́ lọ ẹ̀mí tó pa válù ẹ̀mí àfẹ́ kí kan ṣe ìdí ni ẹ tó fi wọnú hadith tí amr as tó gbà wá ó ní ànábì sọ́sọ́lá sọ pé amr ibn as sọ ní jẹ́ sọ fún ọ ni nípa nǹkan tá ń pè ní alkabair àwọn iná ni ọba máa ń pè àwọn ńlá tó yẹ pé máa ń gbé yẹn wọná ọba túbá nígbà sí ní nǹkan onáà ni al-ishraku billah kí wọ́n sẹ́pọ̀ àkùnmọ́lọ́wọ́n ọba kí wọ́n sẹ́pọ̀ ọba ọ̀nà dẹ́pọ̀ fi ọba lẹ́ni kìí sílẹ̀ ẹni tọ́pìkì ẹ̀yìn náà mà ọba ni tẹ́pọ̀ forí kalẹ̀ fún kàmí gan yàtọ̀ sọ́lọ́run àlómi máa ń pa ẹran fún kàmí yàtọ̀ sọ́lọ́run ọba mọ́lẹ̀ sóńdè mọ́dì ó kí kí wọ́n pa àwọn méjèèjì sí àbí kí wọ́n bínú sí wọn kí wọ́n máa sọ̀rọ̀ tí sí wọn wọ́n bí Imam Shafi wọ́n ní ìjẹ́ alébáwọn bí wájà Imam Shafi ní sọ gbádùn dáadáa báyìí pé kódà gan ọ̀bọ̀lọ̀ tíráì pọ̀ bá bàtà àwọn ìjà gan kátó àsọ pọ̀ máa gangan jà wà nínú àwọn kan tó máa ń gbìyàn tí máa ń sí àgbákò ayé àti ti kìyàmọ̀ wọn ní kí àwọn òbí méjèèjì ẹlẹ́ẹ̀kẹta tí ká ní kí kàn pa ẹ̀mí tí ò kò sí ọ́ kò rọ́ kò sí nǹkan kan láàrin ọkàn déédéé pa ẹ̀ lójú ogun ẹ̀ ní kíní kan èèyàn kan déédéé pa ẹni báyẹn eléyìí jẹ́ nǹkan kan tó yẹ pé ó ní agbára tá bá wò lónìí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn yóò save ma ẹ máa gbọ́ ẹnu ọ̀sẹ̀ yìí tó ń parí lé ní subhanallah ọlọ́run lọ́mọ yẹ ẹ̀mí tó ti bọ́ ẹ̀yin náà lẹ́ni káyọ̀ máa dáko káyọ̀ máa jalè mọ́ ẹ lọ dáko àyẹ̀wò ọ̀nù gbọ́ lọ wọ́n làwọn dáko wọn pa wọn àwọn tó ń dáko náà wọ́n kidnap ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ tẹ́ wà ní in kí lójú ṣe security yẹn kí nìkan tí nǹkan kí nìkan ẹ̀ wà ń bẹ̀ wọ́n fún yín everything ẹ ní owó ẹ ní ogbẹ all what it take nísìnyí àti ní problem economy àti wọn fi problem insecurity òun náà tún kà. àdìsí ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ barra bin azib iná lòun ti wá anabi sallallahu alayhi wa sallam ó ní lazawalu dunia ahwanu indallah ó ní kí ayé yìí káyé ọparẹ́ kọ́mọ́sẹ́ni ẹ̀kan bẹ̀ ma ó jẹ́ nǹkan tó yẹ pọ́ sẹ́pẹ́rẹ́ níwájú ọlọ́run ọba ju pé kí wọ́n pa mùmíní kí wọ́n gbẹ̀mí mùmíní lọ tábà wo bí ẹ ṣe ń pààyàn jù ní nàìjíríà lẹ́ni ibi táwọn mùsùlùmí àwọn tó gba fọlọ́wọn ọba tiẹ́ ń wí la ilaha illallah tiẹ́ ń wí muhammadu rasulullah ẹ̀ orí ìtọ́ ṣẹlẹ̀ ní borno ní ọ̀sẹ̀ yìí. inú àdìsí ànábì wọn sọ tí bàrà àtọ́gbà ọmọ azib ó ní tí ó gbó àwọn ará sánmà lọ ala samawati wa ala al-ard sharaku fi damme mu'min la adakhalahumullahu nara kullahum gbẹ́tọ̀ ẹgbẹ́ ogbà àwọn tó wà sánmà méjèèje àtàwọn tó wà nílẹ̀ pátápátá gbogbo wọn bá pawọ́pọ̀ láti gba ẹ̀mí mùmínì kan ọlọ́wọ́n bó dẹ̀ bínú sí gbogbo yọ́dẹ̀ fi gbogbo ọjọ́ náà jọ ń gbẹ̀rẹ̀ àwùjọ tí wọ́n ti máa ń pààyàn àwùjọ yẹn kìí sí peace níbẹ̀ àwùjọ tí wọ́n ti máa ń pààyàn àánú ọlọ́run bèé sí ń bẹ̀ àwùjọ tí wọ́n ti ń pa àwọn abúrìyà that is àwọn innocent ẹni tí ó sẹ̀ tí ó rò tẹ̀kàn pa ẹni tó ń wá jẹ ẹ̀mú káàkiri wọn àti fámìlì rẹ̀ tẹ́ sọ àwọn ìyàwó rẹ̀ lóbi opó ẹ̀dẹ̀ sọ àwọn ọmọ rẹ̀ dé àwọn ọmọ òrukàn lọ́sàn gangan gbogbo orú àwọn àwùjọ báyẹn wàhálà máa ń pọ̀ ní ìdí nìyẹn tó pé problem nàìjíríà pọ̀ gan ọyẹ apá gan kọ́ náà bá kọ́ sànù wa ìdí nìyẹn wọ́n tó bá jó lórí nàìjíríà ó bẹ̀rẹ̀ látọ̀ orí president àti ẹni èpò tí òun bá ń dìmú wàláhì tó bá kún fún àdúrà dáadáa kọ́ rẹ̀ máa bẹ́lọ̀ bá dáadáa yóò jẹ́ nǹkan kan tó yẹ pé yóò ní agbára fún yàn láti síra níjọ́ gbéra kìyàmà kí ọlọ́run ọba kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà ọba ọdẹ fi sọ rẹ̀ sọ ẹnìkọ̀ọ̀kan wa ó ń kálukú àná ní parí ká má especially bisimilayi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ó wà important gan